ni pé ìwọ tó bá jẹ́ ọkùnrin tó ò fẹ́ kí àtọ̀ ẹ kó ní problem máa protect ara rẹ tó bá ti ń súnmọ́ obìnrin tí kì í ṣe tiẹ̀. ẹ ti rí ètò ara bù yìí tíyàn báyìí lè máa lò bẹ́ẹ̀ lóògùn ọlọ́run ọba gbogbo àtọ̀ níbi tó bàjẹ́ sí yóò bẹ̀rẹ̀ sí ní dà padà. ètò wa ní fibroid. Hmm, oyún ìju. oyún ìju ẹ ti wá kárí gbogbo inú ẹ a ní oògùn tá à ń pè ní kákò tó lè ká ìdí ẹsẹ̀gbẹ́ kan tó pé oyún á lè ráyè dúró sí lára. ìrìn arọ́kùnrin mi tó bá ń gbọ̀nsẹ̀ lọ́wọ́ tó bá ń gbin á rìn bíbi spam díẹ̀ díẹ̀ ń jáde lórí nǹkan ọmọkùnrin yẹn nítorí náà ni pé ó ti àfẹ́ ti orókan ẹ̀ nìyẹn. tí àtọ̀ ọkùnrin bá ti bàjẹ́ kò lè fóbìnrin lóyún ṣùgbọ́n ọ̀nà àbáyọ wà táwọn àgbàlagbà máa ń lò pẹ̀lú ewé àti egbò ewé àti egbò tó jẹ́ pé àtọ̀ yẹn á padà jí padà. kó wa òun là ń gbé lọ́wọ́ yìí tàwa ti wá gbó àwọn oníṣọ̀ká gbó dáadáa kí gbogbo escalate extract ẹ̀ gbogbo extract ẹ̀ á nídìí ẹ̀. ẹ̀yin náà wo ilẹ̀ wọnú ọkọ́ iṣẹ́ ìṣègùn bílẹ̀ pọ́nbélé làmúlòkulò àwọn ẹgbẹ́ bàbá aládò bàbá aládò kò sí nǹkan kan àforíbalẹ̀ fún nǹkan kan yàtọ̀ sí ewé àti egbò tọ́lọ́ ń dá òun náà rèé láti àárọ̀ nínú òjò ẹ̀rí iṣẹ́ tá à ń ṣe nìyẹn tẹ bá rí àwọn ọmọ nínú ilé nípa ewé àti egbò òun náà ni a mú ní òkúndùn nílé iṣẹ́ wa òun tó bá ní ẹ ní àìsàn èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí la fi ń wo àwọn tó bá ní àìsàn tá a máa ń kó látara obìnrin ni ẹ rí i pé àwa ọkùnrin tó yẹ pé a kúndùn láti máa ṣe yùnkẹ́yùnkẹ́ ẹ jẹ́ a ṣọ́ra o tá a bá ti lè lo rẹ́ńkóòtù ẹ jẹ́ ká kára dúró. kọ́ńdọ̀mù kan. ẹ kọ́ńdọ̀mù ni tá a bá ti lè lo ẹ jẹ́ ká kára dúró nítorí pé àìsàn tó wà lára obìnrin pọ̀ hmm. àìsàn tó wà lára ọkùnrin wàá pa náà pọ̀ ẹ wo àìsàn tó tá ń pè ní herpes Mm. ṣe rí ẹ́pìsì yẹn tí ó máa ń ṣe ọkùnrin ó máa ń dáwò síbi nǹkan ọmọkùnrin ẹ̀ báyìí ni mm. tó bá ń tọ̀ mo tọ́jú ẹ̀ nìkan pé tó bá ti ń tọ̀ nígbà yìí ìtọ̀ máa jáde lẹ́gbẹ̀ẹ́ mi tó ah, ti ń sìn. yàtọ̀ sí kó wọn gba ẹnu jáde yóò tún máa gba ẹ̀gbẹ́ náà. àwọn egbò kéékèèké á dàbí ewo á bo gbogbo nǹkan ọmọkùnrin yẹn ìkọ́ wa tóbi nínú àwọn egbò yẹn ibẹ̀ ìtọ̀ máa gbàgbà jáde tọ́pẹ̀ ní herpes. Hmm. ẹni tó bá ní àwọn àìsàn yìí oríṣi ìrìnàbá aládò nípa ewé àti egbò ni bẹ́ẹ̀ náà ẹni tó bá ní àìsàn HIV àwa kì í pariwo ẹ ní ẹ rí i pé mi kì í fẹ́ máa sọ̀rọ̀ pé a fẹ́ sọ̀rọ̀ àti pariwo ṣùgbọ́n tó bá dàyàn lójú ọ nígbà bẹ́ẹ̀ kí ọ̀sọ́ jáde ìwọ tó bá ti ní èso hiv ó sì bàbá aládùn ìlú Abẹ́òkúta ní nọ́mbà four bàbá aládùn close pẹ̀lú ògùn ọ̀dọ̀ ọlọ́run ọba ẹ gbà pé ọlọ́run e, fún wa ní ewé àti egbò nílẹ̀ Áfíríkà láti lè tọ́jú àwọn èèyàn. hiv yìí sì ni ọ̀pọ̀lọpọ̀ ń sọ wípé kò gbóògùn. ẹ bó ṣe bá sọ náà nìyẹn kò gbóògùn ni. bó ṣe bá sọ nìyẹn. àti pé ṣé Yorùbá Yorùbá wà á ní oògùn fún hiv t no no no no ṣe rí àkọ́kọ́ ni pé àwọn òyìnbó gbà pé àwọn náà wọ́n gbọ́n jù hmm. ṣùgbọ́n nípa ti àwa ò ní wọn ò gbọ́n o bọ̀tà wá ní pé ọgbọ́n òun ṣe ara alẹ́ ẹnìkan hmm. nípa ewé àti egbò àwọn ewé míì wà tó wà lọ́dọ̀ wa ń bí tí ò sí lọ́dọ̀ tiwọn hmm. ewé míì tó wà nílùú bòmíì tí ò sí lọ́dọ̀ tiwa ń bí tí ò sí lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n olóhùn wa fún ní kakú lẹ́bùn jura wọn lọ ṣùgbọ́n eh, nípa pé kéèyàn tọ́jú ẹni tó ó immune system ó ba immune system jẹ́ pẹ̀lú ògùn ọlọ́run fún wa nílẹ̀ áfíríkà yìí hmm. ọlọ́run fún wa ẹ rí pé kí náà ń pè ní àìsàn hiv òun náà ni àìsàn àtọ̀sí ẹ̀gbẹ kí hàn ní àtọ̀sí àtọ̀sí ẹ̀gbẹ ní hiv òun náà ni hiv ẹ ní àtọ̀sí àtọ̀sí yẹn kò wá tọ̀ ẹ̀jẹ̀ mọ́ kò tọ̀ oyún mọ́ ó wà rògbò ti lọ lẹ́yìn ìgbà yẹn wá bẹ̀rẹ̀ sí ní ru wá bẹ̀rẹ̀ sí ní gbẹ immune system ẹ ti break down ṣé mi ti yé ń sìn òun náà ni but nígbà yẹn tó bá ń ṣe àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí rírù tó ń gbẹ yẹn kò sí machine ta fi ń tẹ̀sí láti mọ̀ pé kíní eh, virus ti wà lára oníkálukú bàtọ́ bá gbẹtọ́ ló ṣe máa ń hàn. báwo ti kó èdè. ló ṣe hàn so nípa báyìí ewé àti egbò kájú ẹ ọlọ́run bá ò dá àìsàn kan kò dá àárẹ̀ kan kó má so oògùn fún. Hmm. n ta ìjọ ti bí wa tó ti bí èmi aládò òdúkọ̀yà yìí o ìdí ewé àti egbò bí mi sí hmm. ìdí ẹ̀ nìyá mi ìdí ẹ̀ ni bàbá mi ìdí ẹ̀ ni ẹran tó bí bàbá mi so nípa ewé àti egbò àkóńde adẹ tó ń kẹ́kọ̀ọ́ sí à ń kẹ́kọ̀ọ́ sí nígbò ẹwọ iléeṣẹ́ wa yìí ẹrí fáwọn èèyàn máa ń dé wọn rí pé àṣe nǹkan mi bẹ bóyá tóbi tó yìí àṣe nǹkan mi bẹ ewé àti egbò ni a ní fáàmù tá à ń gbé ẹwò fáàmù lóbi lọ jáwé ewé wa ń sìn hmm. a ní fáàmù tẹgbẹ́ ń ṣe nítorí pé à ń ṣe research lórí ẹ̀ wọ́n tó bá ní kòkòrò inú ẹ̀jẹ̀ wọ́n tó bá rí àìsàn òun tọ ẹ̀jẹ̀ ni ni o àbúrò tó àlàáfíà ni hmm torí pé n tá a ti ṣe fọ́pọ̀ èèyàn tí wọ́n dúpẹ́ lórí ẹ̀ ni ṣùgbọ́n ààrẹ máa pariwo torí pé gbogbo nǹkan tí ariwo kọ́. ó ti pẹ́ ẹ̀ tí mo ti máa pé ọ̀rọ̀ ní hiv yóò wù mí kẹ́ ẹ sọ níwọ̀n ìgbà bá tẹ̀rí máa jẹ́ mi ìṣòwò. ó pọ̀ a ní àwọn living witness lọ́wọ́lọ́wọ́ báyìí tí a ti tọ́jú tó pọ̀ ti gbádùn lórí ẹ̀ ṣáàmì tí ẹ sìn. àìsàn tó jẹ́ pé ọjọ́ tí wọ́n bá ti kọ́ fún ọ lọ́sibítù báyìí pé o ní hiv o ni wọ́n ti mọ gbà pàwọn ti gbọ́jọ́ òkú. ọjọ́ òkú bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́run ò bínú sí wa àá dá o èèyàn ò dá o ṣùgbọ́n ọlọ́run ò bínú sí wa ó fi ẹ̀kọ́ ẹ̀kọ́ ní ká wá hmm. ó fi ìmọ̀ ewé àtẹ̀gbò ó fi mọ àwọn kan àwa náà ń gbìyànjú lórí ẹ̀ àwọn ẹ̀dẹ̀ dúpẹ́ lórí ẹ̀ so ẹni tó wá ń ṣe oníkálukú lágbára ẹ má bora yín pa ẹbí sì bàbá aládò nípa ìtọ́jú kòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ọ ní àìsàn HIV kòkòrò hepatitis b náà hiv yẹn náà kòkòrò burúkú kòkòrò burúkú ni ẹyin virus lòun náà bá ṣe ń tọ́jú àwọn tó ní hepatitis yẹn hmm. là ń tọ́jú hiv náà hmm. so ẹ má bora yín pa o ṣùgbọ́n tó bá ṣe bí àwọn àìsàn gbáǹkọ́ bì ẹ máa bọ̀ lọ́dọ̀ tèmi ọ̀bálàjọ pẹ̀lú pé ẹ máa dúpẹ́ lórí ẹ̀ ẹjá tiẹ̀ dé inú ọ́fíìsì yín hmm. torí pé lónìí àwọn tí wọ́n níṣòro àti rí ọmọ bí Eh, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o yẹ ká mójútó apá abẹ náà o yẹ ká mójútó o yẹ ká mójútó ṣẹríwí àti egbò ó da púpọ̀ kí ló ń fa àìrọ́mọbí láàárín ọkùnrin àti obìnrin kí lè bá ti pé títọ̀ náà bá ti pé tó bá ti kọlura ọlọ́run ti ṣe ó ń láti lóyún ni mo tọ́ ti wá ń di wípé eléyìí ò pé àbẹ́lẹ̀ yìí ni ò pé tí wọ́n padà bọ̀ kò ní di nǹkan kan hmm. àbọ̀ méjì ni ò pé wàhálà ni so ọ̀nà ìbá olóyè ti wà á ṣàlàyé lè ní lẹ́rìí kẹ́kùn rẹ́rẹ́ pẹ̀lú èlò ewé àti egbò pẹ̀lú èlò ewé àti egbò a tún ṣàlàyé bọ́tọ̀nà lè máa lò tẹ́lẹ̀ lè máa jẹ ṣé rí ewé àbí ìtọ́jú ara àwọn olóyìnbó gan kò sọ̀rọ̀ bíi mẹ́ta àkọ́kọ́ ni pé prevention ara prevention òun ni kéèyàn ṣọ́n tó ń jẹ hmm. ara prevention wọ́n pè ní eh, eh, preservative eh, drugs àbí care kéèyàn ṣọ́n tó ń jẹ tàbí kéèyàn máa ṣe ìmọ́tótó àbí kí èyí tó ń jẹ àyè tí wà ìmọ́tótó ni ó ní ṣàìsàn ó ń prevent àyà rẹ̀ nìyẹn but tí nǹkan bá ti wá ń ṣèyàn lára kí èèyàn tọ́jú ẹ̀ kó yọ kúrò then nǹkan tó wá ń ṣèyàn lára kó tó wá manage ẹ̀ kó má ṣe yọ kúrò ọ̀nà ìta tó pín sí náà nìyẹn àkọ́kọ́ ni wọ́n fún ọ̀rẹ́ nímọ̀ràn ni pé ìwọ tó bá jẹ́ ọkùnrin tó ò fẹ́ kí àtọ̀ ẹ kó ní problem máa protect ara ẹ tó bá ti ń súnmọ́ obìnrin tí kì í ṣe tiẹ̀ hmm. máa ṣe ìmọ́tótó ẹ̀rọ lòmíì tọ́wọ́ bóbìnrin sùn láti ojú ìṣu tó ti ń bóbìnrin sùn lákàárẹ̀ náà hmm, hmm. ara yẹn á wọnú ara ẹ̀ á dẹ̀ wọnú wórópọn so ara preventative method of eh, eh, eh, treatment yẹn náà tó hmm. ti sìn kí ẹ máa prevent àwọn àìsàn prevention yẹn ìgbà tó yà tó ń jẹ náà wọ́n tó fẹ́ fóbìnrin lóyún ọtí ní gbogbo ìgbà nǹkan dídùn ní gbogbo ìgbà so way of life ń tọ̀hún kò tiẹ̀ dá ó tún mu drug á kó bá nǹkan ọmọkùnrin yẹn náà gbogbo eléyìí sìn ọ̀nà láti lè prevent yẹn nìyẹn bó bá ti wáyé owó tó wá di wàhálà tí àtọ̀ wà òkè mọ́ tó ti kó bá rẹ̀ pẹ̀lú ìjẹkújẹ ó bọ́ sórí ìtọ́jú nìyẹn ewú àti ìgbòlá fi ń tọ́jú ẹ̀ èèyàn ń tọ ọyún ni ó ń tẹ ẹ̀jẹ̀ ni ẹlòmíràn obìnrin ṣe àtọ̀ ẹ̀ ti ṣàn obìnrin míì ní ní gbígbóná obìnrin míì ní àrùn obìnrin míì ní ó ní àwọn cyst infection ẹlòmíì ní fallopian tube blockages tó ti yẹn ṣe gbogbo àwọn eléyìí ewú àti egbò kápá ẹ̀ ewú àti egbò kápá ẹ̀ ṣàbùdẹ́sìn then àwọn kan tó wá sọ nípa pé eléyìí kakọ̀ manage ẹ̀ ètò wa ní fibroid. Hmm, oyún ìju oyún ìju oyún ìju ẹ ti wá kárí gbogbo inú ẹ̀ a ní oògùn tá à ń pè ní kako tó lè ká ìju ẹsẹ̀gbẹ́ kan tó pé oyún alẹ́ ráyè dúró sí lára hmm. because tí èèyàn wá ní ìju tó wà nínú ilé ọmọ ọmọ ò ráyè dúró síbẹ̀ hmm. kò sí space níbẹ̀ mọ́ sókè láwa bá lo òkúta pè ní kako yẹn fún oyún yẹn wá ká ẹ̀mí ìju yẹn wá shrink ọmọ aláyè dúró síbẹ̀ so nípa báyìí ìnà àbáyọ wà ìmọ̀ ní kárí ó yàtọ̀ sí pé kí àwọn afẹ́ sọ̀rọ̀ rẹpẹtẹ kánìyà balẹ̀dọ̀ mọ́ afẹ́ sọ̀rọ̀ rẹpẹtẹ ìtújú náà ni pé àwọn tá à ń ṣe àfikún máa polówó rẹ̀ hmm. àwọn tá a tọ́jú pélé lẹ́yìn ìmájẹ́ kẹ́ pé àwọn tá a tọ́jú papọ̀ ń bẹ́ lọ́n fọmọ ní àwọn ṣé nǹkan tó pé eléyìí ó mú ìwá eléyìí ó mú ìwá eléyìí ó mú ìwá ó rẹ̀ débi ó rẹ̀ bímọ. Hmm. mo ní àwọn ṣé bẹ́ẹ̀ ní gúùbù oríṣiríṣi wípé à ń bẹ lọ́n fún ọmọ nípa ewé àti egbò wà láì ọlọ́run bá ṣe ń tá a mọ̀ ni wọ́n mú mọ̀ pé ọ̀nà mẹ́jọ ló lè gbà kí wọ́n fi bímọ. ọ̀nà mẹ́jọ ló lè gbà ọ̀nà mẹ́jọ mú àwa ní. ọ̀nà mẹ́jọ ló lè dènà oyún níní. oyún níní fóbìnrin mú wa ní àwọn egbò lórí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀kọ́ lórí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ òǹtọ̀wà tó bá lo ilé kó tó lo mẹ́ta báyìí ṣàlàyé fún mi mo ti mọ tó ń ṣe hmm. máa fún lóṣù mẹ́ta ó láti bí ó láti lóyún hmm. àwọn tó ń ṣe IVF ń wá bí ẹ má wulẹ̀ wéṣọ oyún lórí ẹ̀ ẹ máa bọ̀ o ṣùgbọ́n nípa ìtọ́jú ara tí àìsàn ó tọ̀ wọn á bímọ. Mm. fátìrì yá. Mm. ohun tá a fẹ́ ṣe lónìí tá a fẹ́ kọ́ra wa lénìí nílé iṣẹ́ bàbá aládùn òun náà ni ewé àti egbò tó máa ṣèwúlò fún ọkùnrin àti obìnrin tó ń bẹ lọ́hùn fọmọ ẹ rí i pé ìbẹ́ lọ́hùn fọmọ gẹ́gẹ́ bá ṣe máa ń sọ ó wà láàárín ọkùnrin àti obìnrin tí ọkọ bá ń bá ìyàwó ẹ̀jà pé ìyàwó mi ò lóyún ìyàwó mi ò lóyún ó ṣeé ṣe kó jẹ́ pé ara ìyàwó ló wà lóòótọ́ ó dẹ̀ wà láyé ara ọkọ ohun tá a fẹ́ kọ́ra lé tó máa ń fa ìrọmọbí pọ̀ ṣùgbọ́n léènì a máa mú lẹ́sẹẹsẹ lọ́sẹ̀ẹsẹ̀ àwọn ọ̀nà tá a máa gbà èyí tá a fẹ́ kọ́ra léènì òun náà ni ewé àti egbò tó ń ṣiṣẹ́ fún ọkùnrin tó yẹ pé àtọ̀ ẹ̀ fẹ́ bàjẹ́ àbí àtọ̀ ẹ̀ ti bàjẹ́ ṣe rí ẹni ọlọ́kùnrin bá ní àtọ̀ sí ó lè fà á kí ọkùnrin má lè fún obìnrin lóyún nítorí pé yóò máa pa àtọ̀ ẹ̀ díẹ̀díẹ̀ ni yẹlẹ máa rọkùnrin mi tó bá ń gbọ̀nsẹ̀ lọ́wọ́ tó bá ń gbin á rìn wíbi spam díẹ̀ díẹ̀ ń jáde lórí nǹkan ọmọkùnrin yẹn nítorí náà ni pé ó ti àfẹ́ ti orópọn ẹ̀ nìyẹn so ìta máa kọ́ra lẹ́ni tó jẹ mọ́ ohun tó máa ń fà á tí àtọ̀ kì í fi wà dáadáa ohun tó máa ń fà á ó pọ̀ lóṣù ṣùgbọ́n tá a máa mú lẹ́sẹẹsẹ kò náà fẹ́ kọ́ra lẹ́ni tí àtọ̀ ọkùnrin bá ti bàjẹ́ kò lè fóbìnrin lóyún ṣùgbọ́n ọ̀nà àbáyọ wà táwọn àgbàlagbà máa ń lò pẹ̀lú ewé àti egbò ewé àti egbò tó jẹ́ pé àtọ̀ yẹn á padà jí padà yóò jí padà yóò padà lè ṣe alábíamọ òun la fẹ́ ṣiṣẹ́ lórí èdè nìyí ẹwé tí mo mú lọ́wọ́ yìí là ń pè ní ewé tòmátò ẹ rí i pé tó kọ́mọ̀ káàkiri ni ewé tòmátò tí a bá ra ata tòmátò tó bá dà lẹ́lẹ̀ kó tó di ọjọ́ mẹ́ta á ti máa wò díẹ̀díẹ̀ òun la mú dání ewé tòmátò èyí tí ó ṣe kejì yìí là ń pè ní ewé mí eṣú ewé mí eṣú lélẹ́yìí àrà táwọn àgbààgbà fi ń dá fún ọkùnrin tí àtọ̀ ẹ̀ ti pọ́ pátápátá tó yẹ pé kò wá lè fún obìnrin lóyún ẹ máa rí ẹ̀kọ́ kọ́ lórí ẹ̀ lónìí ẹ wá wo egbò tí mo mú dání yìí òun náà ń pè ní egbò ìfọn egbò ìfọn àwọn bàbá wa wọ́n máa ní pé ekukeku kì í rùn kó borí asín kòkòrò kíkòkòrò kan kì í rùn kó borí ìkamọ̀dò egbòkégbò kan ò ní rùn kó borí egbò ìfọn egbò ìfọn lélẹ́yìí gbogbo egbò tó wà láyé òun ló ń rùn jù ọ̀nà tá a gbà ń lò tó fi ń tún àtọ̀ ṣe ẹ kọ́lé ní àdúrà gbà. ẹ̀yin èèyàn wa ọ́fíìsì bàbá aládòó bá a ṣe gùn lùbàrì ìbálà wà lénìí wọ́n ti fi àwọn ewé kan sílẹ̀ àtàwọn egbò tó ní ń jẹ́ bíi mọ̀nàwá ó ń jẹ́ bíi idán wọ́n ní wọn ó kọ́ yín lọ́fẹ̀ẹ́ ọ̀nà tẹ́ lè gbà lò ó pàápàá fún ọkùnrin tátọ̀ rẹ̀ ti bàjẹ́ tàbáwọn ọkùnrin tí wọ́n ń gbìyànjú ṣe gbogbo ohun tí wọ́n lè ṣe kí wọ́n lè lọ́mọ láyé àmọ́ tó ń já sí pàbó fún wọn wọ́n ní kẹ́ ẹ fọwọ́ wú àyà wálẹ̀ kẹ́ ẹ fọkàn balẹ̀ nítorí pé lónìí lógun yẹn máa ṣẹ́ ọlákúnlé fásùgbà ló kọ mi ẹ farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin àwọn àrà tí bàbá aládòó àtàwọn ọmọ bàbá aládòó yóò fi ewé tòmátì àti ní iṣu dá. so a ní ewé tomato, a ní mìbàyí táwọn èèyàn pè sí tó ń pè ní tomat ewé tomat òun lélẹ̀ ewé mi iṣu òun lélẹ̀ lápá bíbà yìí àwa ní ìfọn egbò fọn òun lélẹ̀ egbò tó ń rùn jù nínú gbogbo egbò òun lélẹ̀ ẹ̀hẹ́ so ká wá kagbe láti orí ewé tòmátì ewé tòmátì yìí wọ́n pè ní àwọn òyìnbó máa ń pè ní lycopersicon esculentum òun ni botanical name um, ewé tòmátò yìí active ingredient inú rẹ̀ òun ló ń pè ní phylloquinone òun ni active ingredient ẹ̀ ó jẹ́ vitamin K lára àwọn class vitamin K ni tó yá sí wípé ẹni bá wá ní infection tí ń jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn nǹkan tí ó máa ń fà á kí àtọ̀ bàjẹ́ tí infection yẹn náà nígbà míì ó máa ń fà á kíyàn máa tọ̀tọ̀ ẹ̀jẹ̀ ó máa ń fà á kí kidney ó lè wá látara kidney tó yẹ pé kidney gan á ti ní issue a máa ń lo ewé yìí fún bóun láti wá lò ó á gbo ewé yìí tá a bá ti wá gbó á wá wá omi dùn á kó papọ̀ pẹ̀lú rẹ̀ tá a bá ti wá kó papọ̀ ẹni náà ó máa lò ó ṣọ́ọ̀tì kan láàárọ̀ ṣọ́ọ̀tì kan lálẹ́ ẹ já wo bí bá ti ṣe báyìí ẹ̀yà ẹ gbo ewé yìí ẹ ṣan wọn yín dáadáa kẹ wá gbo ewé yìí kẹ gbó sí ìbàyí kọkọ ṣan wọn dáadáa. Thank you. a ti lọ fọ ewé náà báyìí òun lélẹ̀ àwọn méjì ọ̀pá fọ dáadáa torí hygiene ó wà very much important ìmọ́tótó ó ṣe pàtàkì gan sọtọ́ wá ti fọ dáadáa báyìí ẹni tó ń ṣọ́ náà tó ṣọ́ tán kó tún tún ọwọ́ ẹ̀ fọ torí gbogbo àwọn iyẹ̀pẹ̀ kó wá òun là ń gbé lọ́wọ́ yìí tọ́wá ti wá gbó àwọn méjì ọ̀pá gbó dáadáa kí gbogbo escalate extract gbogbo extract yẹn á nídìí àwọn nǹkan tí ó jáde ńbẹ ó wúlò púpọ̀ fún wa títí òun ni wọ́n ń gbó lọ́wọ́ yìí ẹtìrí omi ẹ̀ lélẹ̀ omi tá a fẹ́ yọ kó ń bẹ̀ lélẹ̀ omi ara ẹ̀ láyọ jáde ewé tòmátì ẹ̀ òun láti gbé sí ibà yìí táwọn olóyìnbó ń pè ní leucopaxicon esculentum bá a ṣe sọ fúnra wa ṣáájú so lẹ́yìn eléyìí ohun tó kàn òun náà ni wípé ká mú ìtagbò yìí ká fi mix ọsàn wẹ́wẹ́ ọsàn mo dárúkọ omídùn ṣáájú àmọ́ èyí tó fi ń da jù ká lò òun náà ni ọsàn wẹ́wẹ́ ẹni tí ò bá rí ọsàn wẹ́wẹ́ kò sí láìfí níbi pé kó lo omídùn fi fi ṣe so á sẹ ilé yìí sìn. òun là ń sẹ́ síbí ká lè yọ àwọn ṣáfùtì yẹn ká yọ kó ń bẹ̀ kó jẹ́ omi lásán ló kù so ìyẹn báyìí so omi yìí díẹ̀ náà la nídìí ń bẹ̀ nítorí fún kíláàsì tá à ń ṣe lọ́wọ́ yìí díẹ̀ òun la máa lò ń bẹ̀. ẹ ti rí ètò ara bù yìí ọsàn wẹ́rẹ́ tá a máa fi sí náà á dàbí ìdá mẹ́ta ohun tí ń bẹ ń bíbà òun láàfikún so ọsàn wẹ́wẹ́ lélẹ̀ ògidì ọsàn wẹ́wẹ́ ni dájú pé tọ́ fún pẹ̀lú ọwọ́ òun ni a fi kùn báyẹn tẹ́ bá wò máa rí pé kọ́lọ̀ ẹ̀ àwọ̀ ẹ̀ ti ó ti yí padà ó ti yí àwọ̀ ẹ̀ ti yí padà so eléyìí báyìí òun la máa mú short cup la máa fi lò. size short cup lele ẹtìrì wọn la máa lò a máa lo eléyìí láàárọ̀ a máa lò lálẹ́ tíyàn báyìí lè máa lò bẹ́ẹ̀ lóògùn ọlọ́run ọba gbogbo àtọ̀ níbi tó bàjẹ́ sí yóò bẹ̀rẹ̀ sí ní dà padà yóò wá di àtọ̀ gidi tó lè dọmọ tó bá já sí wípé àléébù yẹn o látara ọkọ òun ló ti wá tíyàwó bá wà dáadáa tó yá sí pọkàn ló ní àléébù náà lára lápá pé àtọ̀ rẹ̀ kò lè dánmọ́ tó bá ilé ṣe báyìí ló gun ọlọ́run ọba àtọ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní dánmọ́ so tí ẹ wá mú ilé báyìí máa ń mú láàárọ̀ lálẹ́ òun ni lílò rẹ̀. kòkòrò rárárárárá bọ̀ ó kan lẹ́nu nítorí ọ̀sán wẹ́wẹ́ tí ń bẹ ń bẹ ó dùn láti lò ẹ̀lò láàárọ̀ ẹ̀lò lálẹ́ ló gbọ́ ọlọ́run ọba á dúpẹ́ fún ọlọ́run ọba àkọ́kọ́ nù nínú ohun tá a ṣàlàyé fúnra wa ẹ̀kejì òun náà ni ewé mi iṣu bákan náà bá a ti ṣe léyìí tá a gbó ẹ má gbàgbé ká fọwọ́ wa dáadáa ó ṣe kókó o ká fọwọ́ wa dáadáa ṣe kókó kó má di wípé àgọ́ fúnra wa la tún máa mú àìsàn wọnú àgọ́ ara wa ká gbó dáadáa ká yọ omi rẹ̀ bá a ti ṣe yìí ká wá mú ọsàn wẹ́wẹ́ ká fi sí tó bá yá sí pé omi ewé náà eh, àti àti bí omi ewé náà síta báyìí ìdàta irú omi ewé yẹn òun ni ọsàn wẹ́wẹ́ tá máa fi sí a dẹ̀ máa lo ṣọ́ọ̀tì kan láàárọ̀ ṣọ́ọ̀tì kan lálẹ́. lójú bó ṣe ṣe tàkọ́kọ́ yẹn ìyẹn ti ewé tòmátì bẹ́ẹ̀ náà lẹ́ṣẹ̀ ti ìmí iṣu. so ọ̀tọ̀ọ̀tọ̀ lèyìn ó sì lò ó tọ́ḿbùlà kọ̀ọ̀kan ní. láàárọ̀ lálẹ́ tọ́mùlẹ̀ eléyìí kan tọ́mùlẹ̀ eléyìí náà ẹyọ kan. ẹni èèyàn lè lo eléyìí lọ́tọ̀ èèyàn ò nídà ti da méjèèjì papọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ kan náà ni wọ́n ń ṣe hmm. tó bá ti rí ewé mi iṣu àbí ewé tòmátì lórí ṣáàṣe bá ti ṣe yìí wọn náà ó dúpẹ́ fọlọ́wọn ọba hmm, hmm. ó di ẹlẹ́ẹ̀kejì. bẹ́ẹ̀ ni egbò yìí ṣe jẹ́. ẹ̀hẹ́ ẹ ṣeun sà egbò yìí ló ń pè ní egbò ìfọn egbò tó ní agbára púpọ̀ ni. àkìkà fún gbogbo nǹkan tó dàbí infection lára sexually transmitted infection ni o tó lè bàtọ̀ jẹ́ ẹ bá mi wá egbò yìí egbò yìí náà ni kẹrẹ ẹrẹ dáadáa ẹrẹ fún bí ọjọ́ mẹ́ta tá a bá rẹ egbò yìí fún ọjọ́ mẹ́ta yóò wá mú òórùn kan jáde òórùn yẹn láyé àtijọ́ tí àwọn bàbá bàbá wa máa ṣe ń ṣe yóò yóò wọ́n rẹ báyẹn fún bí ọjọ́ mẹ́ta wọ́n wà á rí i pé ah, òórùn ti ń jáde ńbẹ̀ wọ́n wà á bẹ̀rẹ̀ sí ní lò gbogbo nǹkan tó jẹ́ bí infection látara àbálòpọ̀ ni o tí ó ń ba àtọ̀jẹ́ ni o ó kájú rẹ̀ òun tiẹ̀ hmm. omi lásán ni wọ́n ìrẹ́ ni omi lásán omi lásán òun tiẹ̀ ṣọ́ọ̀tì kan lẹ́ẹ̀kan lójúmọ́ ni tí wọ́n bá ti jẹun tán eléyìí náà tá a sọ yìí náà tí wọ́n bá ti jẹun tán náà ni ṣọ́ọ̀tì kan lẹ́ẹ̀kan lójúmọ́ ló gọ́rọ́ ọba yóò dúpẹ́ fọ́lọ́run ọba. àdúpẹ́ ẹja lọ rè bá bàbá aládùn. èyí ni àwọn oògùn tí a ṣe ní ti ìgbàlódé nílé iṣẹ́ bàbá aládùn holy peace herbal research center tá wà nílùú abẹ́òkúta nílùú nàìjíríà ẹ rí i pé oògùn wa òun ló ń polówó rẹ̀ òdúdè ni wá a kì í ṣe àìmọ̀ fún olóko ṣùgbọ́n a gbọ́dọ̀ àwọn amẹ́nubà lẹ́ẹ̀kọ̀ọ̀kan nípa àwọn oògùn wa èyí tí mo mú lọ́wọ́ yìí òun la pè ní holy root vision powder tí àwọn bàbá máa ń pè ní ojú ẹ̀dán kì í fọ́ nígbà táwa wà ní ewéwẹ̀wẹ́ àwọn bàbá máa ń lọ mú ojú ẹ̀dán wá lọ mú ojú ẹ̀dán wá òun làwa sọ di ìgbàlódé báyìí tá a gba òǹtẹ̀ ìjọba sí tá à pè ní holy root vision powder gbogbo tó má ṣe ní ojú tẹ́ pé ojú iṣu ni ojú ńlá mi ni ojú ń wá mi ni àbí wọ́n tẹ̀sí pé lórúkọ kan fún wọ̀ ni wọ́n á di pé ẹ̀rù wa ń bẹ̀ ẹ́ wọn á ní tọ́lá àsìkò kan ò ní ríran mọ́ ó ní powder ó ní kí o máa lò ó dáa púpọ̀ fún àìsàn ojú lẹ́yìn eléyìí náà tún ní oògùn eléyìí ṣe pé ó fún wa lórúkọ gidi gan tá a pè ní magic ointment magic ointment tí ẹ bá ní àìsàn rọpárọsẹ̀ tọwọ́ yẹn wá bẹ̀rẹ̀ sí ní gan tí ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní gan tí àtẹ̀rìn wá di wàhálà a máa ń fún wọn ní magic ointment tó bá dẹ̀ lò ẹsẹ̀ tó fẹ́ kú á jí padà eléyìí náà àwọn èèyàn kọ́kọ́ rí sọ́ni ní pé ogun àbáládùn májíìkì ni àwọn sọ́ọ̀lù ń gbà tán gbádùn wọn ni pé àwọn àtọ́jú láti jẹ́ ìyá àgbádùn nígbà tá a lògùn ẹ̀rọ ní májíìkì ni òun náà ni ewé àti egbò la fi ṣe magic ointment tí ọwọ́ bẹ̀rẹ̀ sí ní káàárán àbí ọwọ́ ń kúta ìta ẹni ẹsẹ̀ ń kúta ìta ẹni ẹlòmíà máa rìn tàgétàgé ẹlòmíà máa rìn bẹ́ẹ̀ pé iná ń tì í ẹ̀rọ ra magic ointment oògùn tó ń polówó ara ẹ̀ ni àwa ṣe hemotrit hemotrit yìí booster ni fún immunity ara ẹ̀rì ẹlòmíì ó ní àìsàn kan sí ẹ̀kejì ìwádìí tó wá ṣe yìí kò sí kan tó ṣe ju pé immune system ara ẹ̀ ló break down so tí immune system ara ti break down yẹn àìsàn ara ẹ̀ máa wọ ara so la ṣe hemotrit fún ṣe mọ̀ pé àìsàn kan wà ń ta ń sìn tó yẹ pé ó máa ń ṣe èèyàn tó yẹ pé akọni pẹ̀sẹ̀ ń bẹ̀rẹ̀ sí ní wú tí ẹsẹ̀ yẹn bá ń wú wọ́n á ní kò ń ṣe kidney problem ẹsẹ̀ yẹn máa wú díẹ̀ díẹ̀ lọ sí òkè mo tó fà náà ni pé heart kò sẹ́ ẹ̀jẹ̀ bóyá kó ṣe tó so àwọn toxin tó yẹ pé ó yẹ kí ẹ̀jẹ̀ kó push lọ síbi kidney yẹn kò débẹ̀ débi pé kidney máa ríṣẹ́ tiẹ̀ ṣe ẹ̀jẹ̀ tó yẹ pé kí heart kó push lọ sí kidney ẹ̀jẹ̀ yẹn ò débẹ̀ so á jẹ́ kí ẹsẹ̀ ń tọ̀ máa wú tẹ́sán á bẹ̀rẹ̀ sí ní wú tó bá yá máa wú tóbi sí yá máa tóbi sí ó lè padà di egbò nínú ẹsẹ̀ yẹn ẹni bí akọ ikú bẹ̀rẹ̀ sí ní sanra lábàádì mo tó fà náà ni pé immune system yẹn ló break down then heart yẹn náà ò ṣe dáadáa eléyìí kò ní tó máa ń fún wọn tó bá ti fún wọn ní ìkùnà lò fún heart heart máa ṣe dáadáa a wà fún wọn ní hemotrit láti boost immune system ara wọn wọ́n tó bá rí kùdìẹ̀kùdìẹ̀ ní ara tó yẹ pé wọ́n ní immune system ni ó break down ni ó wá di pé wọ́n ní àìsàn bíi cancer àbí wọ́n á ní àìsàn tó jọ mọ́ bíi HIV tó yẹ pé immune system break down ara òògùn tó máa fi ń tọ́jú ẹ̀rí o hemotrit yóò boost immunity tó wà nínú ẹ̀jẹ̀ ìyóò dàgbà dáadáa tíì ni láti bu díẹ̀ sínú omi èyàn ó sè é tó bá ti sè é á mú ẹ̀ẹ̀kan lójúmọ́ náà ni tí wọ́n ti sè é tó yàn sè é yẹn ó lè mú lẹ́ẹ̀mẹ́ta lójú kẹ́ tó ṣú ó dáa fún àgbàlagbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní dẹ̀gbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní wíìkì ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní wíìkì páàtì ara ló ń dàgbà kò ṣeé ṣèjì bí pé ní mọ́tò yẹn yọ ọ̀nàjà yóò jìn ẹ̀ kúrò tara ò ṣeé rí bẹ́ẹ̀ o ètò ọmọ boost immune system nìkan máa lò hemotrit ó dáa púpọ̀ lẹ́yìn yẹn a tún sọ nípa joy woman every joy woman yìí mo ní pé a mọ oògùn wípé kátígórì tí ò jẹ́ kí èèyàn bímọ ọ̀nà mẹ́jọ ló pín sí tá a bá tọ́jú èèyàn tó pátápátá tí ò sí àìsàn kan tó ń ṣe mọ́ tí ò tí wàá tó wàá tàtí ìbímọ tó bá lo jẹ́rùmà pẹ̀lú ògbó ẹ̀dọ̀ ọlọ́run yóò rẹ̀ ní ayọ̀ lórí ọmọ ọgbọ́n àwọn bàbá wa ni tó ń pè ní àgbo amúnútòrò tí a bá ti bẹ̀ sí lò pẹ̀lú ògbó ẹ̀dọ̀ ọlọ́run bá yóò di èwe padà yóò bímọ. lẹ́yìn ìgbà yẹn la ní sàgbàdéwé fún àgbàlagbà ẹ̀rọ àgbàlagbà míì ara wọn ti wíìkì wọn ti ṣe dandan wọn aya wọn mọ́ ó ń ṣe ọkùnrin ó ń ṣe obìnrin obìnrin mi ò tí ìdàgbọ́ ti ń darúgbó débi pé tó máa tẹ̀ sí sún ọ báyìí á kàn súnlẹ̀ bíi bí òkìtì ọ̀gán ni sàgbàdéwé oníkẹ́ lò bẹ́ẹ̀ kéèyàn wà lákọ libido ara jí nǹkan ọmọkùnrin á wà lákọ èèyàn wà lákọ dáadáa bí ìbọn a wá ṣe àgbo òpómúléró ògbó òpómúléró àpómúléró yìí oògùn ìbà ìbáni tí ìgbàgbà pa pé ọgọ́rùn-ún ọdún yóò fẹ́ aya tuntun tí èèyàn bá lè ṣe dáadáa àbí ó máa ń rẹ oúntọ̀ òun ni eléyìí dàbí tonic tó yẹ pé ó máa ń jẹ́ kéèyàn ní agbára láti lè bóbìnrin ṣe ẹlòmíà kan ló rẹ̀ òun ẹlòmíà adé láti ibi iṣẹ́ ó ti rẹ̀ bó ṣe ní rẹ̀ yẹn ìyàwó ẹ̀ máa bá bínú ẹ lo àgbo òpómúlóró ó yẹ kéèyàn wà ní akọ ní gbogbo ìgbà nǹkan ọmọkùnrin á wà á wà òkè pàápàá tí àwọn ajágbàlagbà ó lè fẹ́ obìnrin ẹyọ kan sí ẹ wá wo lego herbal mixture tó jẹ́ blood purifier blood purifier lélẹ́yìí tí èèyàn bá ní ìdọ̀tí nínú ẹ̀jẹ̀ àbó ní arthritis àbí rheumatism àbí ẹ̀jẹ̀ dúdú ni àbó wá rí pé àti òun ó ń dí táwọn tó wá ń pè ní atherosclerosis lego herbal mixture ó dàpọ̀ because blood thinner ni blood purifier nìyẹn á wà ní àlàáfíà ara á dẹ̀ le àwọn oògùn eléyìí náà bá máa ń rẹ́ ńgbà kan mo sọ ń pa rí pípé báwo la ṣe develop ẹ̀ nígbà tá a wá wẹ́wẹ́ ẹ̀wẹ́ téèyàn bá ti dé tí nǹkan bá ti ń ṣe wọ́n á ní lọ bo àwògbà àrùn fún tá a bá ti bò fún ẹ rí àgbo yẹn a máa ń sẹ́ orí ẹ̀ báyìí ni ẹ máa rí ìdí lórí ẹ̀ báyìí tó jẹ́ àgbo àwọn àgbàlagbà ń gbà náà oògùn yìí la la preserve òun la tún padà tún ṣe débi pé nísìnyí ìjọba ti fún wa lóǹtẹ̀ lórí ẹ̀ a ti ṣe oríṣiríṣi lórí ẹ̀ clinical trial a ti ṣe lórí ẹ̀ àti gba nafdac tó wà ní chemist káàkiri lè go herbal medicine iṣẹ́ ẹ̀ pọ̀ lórí pé àwọn gba àrùn ni blood purifier ni ó dáa púpọ̀ àwọn àgbàlagbà fọwọ́ sí àwọn ìjọba náà dẹ̀ fọwọ́ sí. a ṣe oscoto capsule oscoto capsule lélẹ́yìn eléyìí ó máa ń fọ èérí inú cholesterol constipation back pain inú kíkún inú kíkún inú kíkan oscoto capsule aṣeré lómi àṣebíní capsule àṣebíní wóró ó dáa fún ọkùnrin tí wọn bá ń kùn gbùrùrù ní gbogbo ìgbà ẹlòmíì ò tiẹ̀ lè ṣe tó bá lẹ́gbẹ̀ẹ́ báyìí láti pé bọ́ǹbù ara bọ́ǹbù èrò bọ́ǹbù ń dún níkùn ẹ̀ ni kí ló fà náà ni pé àlàáfíà ò tó níkùn tó bá lè ti ń pọ̀ lára ọkùnrin ó lè fa ìpákè ní àmà ọkùnrin ọgbà ẹ wá ra oskonto capsule ó wà káàkiri gbogbo àwọn oògùn àwọn tó wá ṣe ìkan tá a pè ní aládùn bitters aládùn bitters oògùn tó ń polówó ara ẹ ní o ṣẹ́rí aládòbìtàs yẹn tí wọ́n fẹ́ kí o fẹ́ bá obìnrin ṣe tí sẹ́sẹ̀ fi náà ń lo viagra kó lo aládòbìtàs bí ẹ̀ ṣe máa lò rè á dà sínú cup á wá stout díẹ̀ àbí ọtí díẹ̀ á fi sí á wá mú mílìkì díẹ̀ á fi sí tó bá lo aládòbìtàs láàárín three hours kó lọ kó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ wò ó á gbà pé àdá ni ọkùnrin ẹni tó mú dání lọ fúnra rẹ̀ àdá lòun náà ọkùnrin lòun náà aládòbìtàs ó dáa fún ọkùnrin iṣẹ́ kíákíá tí wọ́n fẹ́ lò bẹ́ẹ̀ yẹn kí wọ́n bu díẹ̀ sínú cup kó wá mú ọtí díẹ̀ kó dà sí kó wá mú mílìkì díẹ̀ kó lò sí láàrin three hours ó ń tọ̀ wùn ó máa wà lákọ̀ bí ìbọn ni àwọn oògùn wà nìyẹn ó pọ̀ lóṣù tá a ti ṣe a ṣe oògùn fún obìnrin tó ń bẹ lọ́rùn fún ọmọ a ṣe oògùn tó ṣe fún hepatitis B a ṣe oògùn tó ṣe fún hepatitis B táwọn ẹ̀rẹ̀ ti ti ròyìn nípa ẹ̀ ó jẹ́ ká gba ẹ̀bùn láti ìlú Amẹ́ríkà tí a máa ní hepatitis B organic organ ni kó lò tí a bá ní àìsàn jẹjẹrẹ a ní àwọn oògùn ẹ̀ táwọn èèyàn ń dúpẹ́ lórí ẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run bá ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi àmà ní ṣe àárẹ̀ tí ò gbóògùn ẹ má jáfara o gbogbo àwọn òkúta sọ kalẹ̀ yìí o a ní àwọn òkúta tí ń prevent yẹ because èyí gbọ́dọ̀ dúró de pé kí nǹkan ó ṣe òun kó tó tọ́jú ara o ìwọ tí nǹkan bá tí ì ṣe pé nọ́mbà yìí zero seven zero three one zero zero two seven four four láti wá ara òkúta a fi ń tún a ṣe tí nǹkan ò kì í fi ń ṣèyàn a ti ṣe àwọn spices tàbí ń ṣe oúnjẹ tí ò kì í fi ń rí àárẹ̀ a ti ṣe àwọn ewé tí wọn máa lò bíi tíì tí ò kì í fi ń rí àárẹ̀ nítorí prevention is better and cheaper than cure ẹ má bọ̀ra ẹ ká para wa dànù o àwọn oògùn wa ẹ lọ sí ìlú Indianapolis lọ́dọ̀ ìyá ọ̀ṣọ́gbó láti lọ kó ní ọ̀pọ̀ yanturu ẹ pé chief Sonia ní New York City láti kó àwọn oògùn wa ní ọ̀pọ̀ yanturu ẹ̀yin tí ẹ wà ní Dustin ní London ẹ lọ sí ọ̀dọ̀ Alpha and Omega gbogbo tó bá ti ṣe lágọ̀ọ́ ara ẹ lè fẹ́ ra oògùn bàbá aládò ẹ gbà yí pé ewé ń bẹ oògùn wà bẹ́ẹ̀ náà ni ní Manchester ẹ pé mr ọ̀rẹ́kọ̀yà lawrence ọ̀rẹ́kọ̀yà ẹ ro oògùn àlọ́dọ̀ wọn ẹni tí wà ní canada ní quebec ẹ lọ sí ọ̀dọ̀ mr razak ẹ rí oògùn àlọ́dọ̀ wọn fún wọn tá à ń sọ yìí àwọn tí wọ́n tá a ti tọ́jú àwọn èèyàn wọn tó wá rí pé ah rere olúwa wọ́n bẹ̀rẹ̀ sí ta àwọn oògùn wa pẹ̀lú oògùn lọ́dọ̀ ọlọ́run ba oògùn tí ń polówó ara ẹ̀ lélẹ́yìí o a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn o ẹ má yẹ ká tan ara wa pa o ẹ má yẹ ká bora wa pa o pẹ̀lú oògùn lọ́dọ̀ ọlọ́run ba àlàáfíà làá fi lólé ayé o gbogbo bá ti ń ṣe ní àgọ́ ẹ pè mí fún àlàyé fún ìmọ̀ràn ẹ pè ní àlàyé tàbí ìmọ̀ràn kára lọ́yẹ̀ ìmọ̀ kìí ṣe ara lẹ́ẹ̀nìkan o